adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. ya man lahu sitrun alayya jamilun. هل إليك إذا تزارت قبول àfàlùwàjúd ẹni kálukú ọlọ jókòó lẹ. àbùdá ìtàn ni. ẹ dákun gbogbo ẹ̀yin tẹ wà lójú agbo yìí àfẹrẹ nìkan níwájú wa níyìn mọ. ẹ sọ fún wọn pé ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ lè jókòó nbẹ wọn ọgá yìí àtọ sẹẹri ara sọ fún yín pé ẹ má jẹ́ wọn ha yìí ni. nǹkan máa ń létò ni. ẹ̀rọ ayé báyìí tẹ́yìn náà sì mọ̀ pé ebi ń pa ayé. gbogbo àwọn artist wa bàbá kí yín bí ìgbà tá a mọ̀ọ́rẹ́ ni wàlá gbogbo ẹ̀yin artist wa alájà wa Amina ọmọtáyé bí mm. àṣàbí bàrítìdé gbogbo yín pátápátá ni mo kí ọlọ́run ò ní fi kankan ṣe yín àmín ọ̀tá ò sì ní yọ̀ yín insha Allah ah ọlọ́run ò kí ni mọ́ọ̀tì àbí kí ni ah. àmọ́ táwọn àlùwàjúdù máa fi ṣe rí èrò wọn èyí tí máa pọ̀ jù ẹnu ọ̀wá ní ká gbogbo wa kódà wọ́n bẹ lórí upstair kódà à lórí fẹ́ǹsì kò jẹ́ spíkà yìí o. Alhaji wa Murida so ti wà níyìn ni láti Lagos Island Alhaji Muri ẹ ẹ dákun ẹ máa bọ̀ wá gbogbo ntẹ́lùwà júùdù ṣe yìí ẹ̀ rí gbogbo tẹ́ǹtì yìí owó ni ṣí àlàfijókò yìí owó ni ẹnu tínú àlùwájú dùn dùn sí ọ̀tá yọ pé e, wọ́n kó wọn ò pe Buhari Buhari lọ́wọ́ ló dúró wájú ẹ̀ yìí tó alhamdulilayi rabbil alamin Alhaji wa Muri ọlọ́wọ̀n ní tú àṣírí kí lè fún àlùwájú dùn Allahu akbar Alhaji Muri gẹ́gẹ́ bí n tó ní tọ́ ọlọ́wọ̀n ní jẹ́ kankan ṣe yín ọ̀là kuranu azim ó sì wọn mọ̀ ẹ̀yà mi mú ẹ̀ eh, ó tún wá fún àlùwájú dínà lówó oníkó fisapo <laughs> alhaji wa mujidatu alhaja mujidatu olóbì ìyá alwajud ṣé wọn bẹ ní ọlọ́run jẹ́ ìyàwó gbóbì dání ẹ dákun bọ̀ lọ́nà ọ̀nà wà tó tún jáde lẹ́yìn ìdí àyín ah, ọjọ́ pé àwọn sáré àti ẹ̀mí ẹ̀rín ẹ̀. ìyá wa ìyá àlùwájú àwọn wọn ń bọ̀ wáyìí. alájà wa zikiratu salami samaria dini alwajud ẹ̀yin náà ẹ máa bọ̀ wá. ìyá kọ́kọ́ wo gèlè wọn náà kọ́kọ́ tún wá tún tẹ̀ dáadáa ìyá alwajud ni ngbà ìyá alwajud nù. ẹ ẹ fi ti wá lẹ̀ àbí àkọ́àpò ní ẹ filẹ̀ ẹ má wulẹ̀ fáwọn àbí. àkọ́àpò ní ẹja kọ sápò. ọlọ́jẹ́. akaramakala. kò sí nǹkan kan ìgbà fúnra ẹni ní tọ́píkì wa lé ní. Allah. ọmọ ṣẹ́ gbàfọ́gà rẹ̀ ńgbà ọlọ́run ó ṣe ọ̀dọ̀ àwọn onítíátà láwáyé àwọn tí màá fi eré wọn túnà sírí tí ń ṣẹlẹ̀ nínú ìdílé mi. Allah. á fi eré wọn àwọn tún yí wọ́n á fi eré wọn wọ́n á fi parí ìtí ń da ẹbí mi rú. Allah. kálukú yọ̀ọ̀ra tiẹ̀ ni ẹ wà fi ó sì tiẹ̀ ọmọ wa wò ah, ah ẹja lọ bẹ bàbá magaji o eré tá wò yìí o ẹja lọ bẹ wọn wò yóò sì parí ìjà nínú ilé. Hmm. àwọn aláwa bá lónìí ẹ jẹ́ àgbà fúnra wa. yá alárìnyá dọ̀. àfáà ni mo pe gbogbo ẹ̀yin onítíátà. kámi sírọ́jì. kọ́dí àtìfá àwòrè. ọlọ́pọ̀ nú àtùpà ọ̀pọ̀ nú àtùpà tátẹ́gùn ti fẹ́ pa. wàkàmí mátọ́rin àwẹ̀ ń gbòó ni. ya ahala riyada kàmi sirajin kọ́dí àti fáwọ̀rì. ẹ̀yin oní tíátà ọ̀pọ̀ nú àtùpà atẹ́gùn fẹ́ pa. wàkàmì mátọ́rì. ọ̀pọ̀ nú òjò kọ́dídà hàlátì là àárín dán. tó ti wọnú lẹ́lẹ̀. bójò bá ń rọ̀ ilẹ̀ á sì máa gbé mú hmm. bẹ́ẹ̀ bá dà gbóná sílẹ̀ ẹlẹ̀ yọ fà mu Allah bílẹ̀ ẹlẹ̀ bá fa omi gbóná mu ó ní tí ó wí hmm. tó bá fa omi tútù mu ó ní tí ó wí. kọ́mi máa tọ̀rí. ọ̀pọ̀ nínú òjò. kọ́ni dàkà láti là árín dán. tó ti wọnú lẹ́lẹ̀ tá a wà ń bẹ̀. wà kàmi jìrà nìkan. ẹ̀yin oní ọ̀pọ̀ nù àwọn aládùúgbò yìí. wọ́n sọ ìbùkún. ee. kọ́ndí zahabu ìlà dárìlẹ̀ àkírà. ẹ ẹ dákun ẹ̀yin elétò yìí àwọn ẹ àní ẹ fi kíní mímu yìí lẹ̀ náà lọ́ọ́ jókòó síbi kan náà. ẹ dákun ah. ẹ dákun lásìkò tá à ń ṣe wá sí dákun ẹ fi gbogbo ẹ lẹ̀ náà kàmíjìrà nìkan. àlọ́pọ̀ nínú àwọn aládùúgbò yín. wọ́n sáhìbù kan. ọ̀pọ̀ nínú àwọn ọ̀rẹ́ yín. kọ́dísà abu ìlàdí àrìnlẹ̀ àkìrà. ìyá àdúnyà. ìyá àdúnyà takulu bímílì fìyà. báyé ti mọ̀nù. hasari. Ah ẹ wá gba ẹ́ńjìnì tó dá ẹ́ńjìnì tó dá òsì. àfàtìkì ìyá dúníà. ẹ bá wí ni. ìyá dúníà. takulu bimili fiya. la ilaha illallah. حساري حساري من غدري وفاتكي أتا دومبي kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yàn tíátà ọ̀pọ̀ nu òjò tó ti wọlẹ̀ ilẹ̀ ti fámú ó sì pọ̀ nu àtùpà tátẹ́gùn ti fẹ́ pa pátápátá. wàkà méjì ra nìkan. ọ̀pọ̀ nu àwọn tọ́jà ládùúgbò yín. wọ́n sọ ìbò kan. ọ̀pọ̀ nu àwọn ọ̀rẹ́ yín àwọn tọ́jà pé àjọ ọmọ rírẹ ẹni àjọ ọmọ wọlé ara ẹni. kọ́ni zahabu ìlà dárin lẹ́ wọ́n fi wálẹ̀ sáyé wọ́n sì kọjá sálì kìyàmà. wà á tún tafakkaruna fi kulli sanatin. ẹ̀yin tá a wá bá lónìí ẹ̀yin alwajud ẹ̀yin wá kóra yín jọ ẹ wá ń ṣe lọ́dọọdún pé ẹ̀jẹ̀ gbọ́ wá sí ẹ káwọn èèyàn wá gbọ́ wá sí lọ́dọ̀ wa. fi ṣahari Ramadan. nínú oṣù Ramadan náà lẹ́sìn ṣe. تدعون الناس ليسمعوا كلام الله. ẹ̀yin àlùwàjúrù ẹ wá ń pe àwọn èèyàn ike bẹ́ẹ̀ ni ẹ wá dọ̀ wa ẹ wá gbọ́rọ̀ ọlọ́run. fakunu wahida. ọ̀dọ̀wọ́ gbogbo ẹ̀yin onítíátà ẹ lọ́ọ́ jẹ́ ẹyọ kan ṣoṣo. fakunu wahida. ọ̀dọ̀wọ́ ẹ̀dìrà yín mú. fakunu wahida. takunu wahida. ẹ̀yin tíátà ayé pátápátá ọ̀dọ̀wọ́ yìí ẹ̀ máa bára yín mu. fakunu wahida. ọ̀dọ̀wọ́ yìí ìgbà fún ẹni kàmọ̀gá gbogbo ẹ ni wọn nínú eré wọn ní location manager. Allah tiẹ̀ ní kọ́ tí wọ́n ti ilé àbí bo gbogbo ẹ̀ tiẹ̀ nu. fakunu wahida. ọ̀dọ̀ wọn yẹn lọ jẹ́ yọ̀kan. wákùnrin mú sẹ́yìn dàkọ́. ó tún wá dọ̀wọ́ yín ẹ máa pa aṣáájú yín lé. wàtẹ́sílímù làwọn. ẹ máa pa aṣáájú yín lé ẹ sì máa gbà fàáfà tí bá ń já aṣáájú. wọ́n ta wá dáhùn làwọn. ọ̀dọ̀ yín ẹ máa tẹríba fúnra ara yín. ó ń ṣeré èmi ń ṣeré ẹnìkan sábẹ̀rẹ̀ sinra wọn ala ó kéwú èmi náà ké ẹnìkan sábọ̀lẹ̀ kéwú sinra wọn asámọ̀dé tìjọ́ ta sinra wọn. wákùnrin mú sẹ́yìn dẹ̀kọ́. ọ̀dọ̀wọ̀ yín ẹ̀ mọ̀ pa síwájú yín lé. wọ́n tẹ́sílẹ̀ mọ̀ làwọn. bẹ́ẹ̀ bá pọ́n ó sì dọwọ́ yín pẹ̀lú kẹ́ fún wọn pé ah chairman ọ̀gá wa ní ń bọ̀ yìí yín pẹ̀lú kẹ́ ẹ máa wọn pẹ̀lú tẹríba. wàtàwádọ́hùn làwọn. ẹ sì máa tẹríba fún wọn ẹ̀yin oní tíátà ó tún wá kun tẹ́tù kíyèsí ẹ máa ṣe wá àti báwọn kan nù yín àwọn kan ti ń wọnú gbà wá nù àwọn tíátà nísìnyí ní tí wọ́n ń wọnú aṣọ ọ̀dà níjọ́ wọn àná àmọ́ wo tíátà gbogbo àwọn bàbá mi ró nínú àwẹ̀ báyìí á kásẹ̀tì sí àmọ́ wò ọ̀pọ̀ kásẹ̀tì bẹ́ẹ̀ bá fi sí ọjà o àwẹ̀ ọjà o. nínú àwọn ètò tó kù tẹ́ ṣe nínú tíátà yín ni ẹlòmíín wọ gbogbo ẹ bọ́lá ti ṣe bùn tó tọ́jú àtàkà wájú tó ẹnu erí nǹkan ló kùtà àrí bó ti yọ kalẹ̀ ha ha ha sáwọ yìí náà nù inú àwẹ̀. fakunu wahida. sáwọ yìí náà nù àwẹ̀. wakiri musa yìí dẹ́kun. èyàn aṣàlùwà látàn a sì ní ah, ah, irú eré òun wá ń ṣe yìí eh, ọmọbìnrin èyàn ó wò lọ́wọ́ àgbẹ̀ ah àfi kẹ́yìn tó lọ tún àlọ́ àlá ṣe fún un tí ń wò lórí tẹlifíṣàn. ẹ̀yin aṣíwájú ẹgbẹ́ ANTP ọ̀dọ̀wọ́ yín ẹ kíyèsí ntọ́mọ Musa torí wọn ò ní bú àwọn incoming generation tí ń bọ̀ yìí wọn ò ní bú wọn ẹ̀yin tẹ́tí wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n bú ẹ̀yin ni wọ́n máa bú ẹ̀yin sì lẹ́ ń dẹ̀rìn pa ayé yìí bá a ti ń rẹ́rìn lára tẹ̀ ń ṣe àá sì ń mú ọgbọ́n nú ẹ̀. bá a ti ń rẹ́rìn lára eré tẹ̀ ń fún wa àá sì ń rí àwòkọ́ṣe ń bẹ̀ bá a ti ń rẹ́rìn lára tẹ́ bá fún wa àá sì ń rí pé ìkà ọ̀dà bá a ti ń rí làá sì ń rí pé àṣekẹ́yìn ọba tọmọnìkejì dé ọ̀dà nínú eré yìí náà lẹ́ fi ń fún wa ẹ wá ṣera yín lọ́kàn ẹ dira yín mu. wákùnrin mú sẹ́yìn àwọn nù yín wàlẹ́ tẹ́ hàn kíra náà kàdìmọ̀ kan. ẹ̀yin ọ̀gá ẹ̀yin eléré nínú tíátà orí bí tí mo lọ ń da púpọ̀ mo mọ̀ mọ̀ ni àwọn tíátà ló pè wá. bẹ́ẹ̀ni sà. gbogbo nǹkan ní kálukú náà fi ń dọ́gbọ́n síra wọn ní ẹ̀yin lamọ̀ ló tíátà àwọn àbá mi náà tuntun fi tíátà kún ń lọ́hùn lọ́nà ọ̀nà òtúrú. <laughs> àwọn míì tún bẹ nísìnyí wọn ò dúró lójú kan àti ẹ̀gbá àwọn tó ti pé àwọn ń bẹ pẹ̀lú yín àwa gbà wọn àwọn kan ń bẹ tó ti pé ẹ̀yìn wọn ni àwọn àlùwàjúùdù àwọn àfáà yẹn àwọn wà pẹ̀lú yín àwọn kọ́ àwọn kan ń bẹ àwọn ò sí nínú àlùwàjúùdù wọn ò sí nínú àlìkàhárù wọn ò sí nínú àlìjàbárù wọn ò sí nínú jàmálù wọn ò sì dúró lójú kan wọn ò dúró lójú kan ibi wọn bá sàti rí jẹ ni wọn ò sì gbọdọ̀ rí máìkì lérí tébù yà yín wọ́n ń bọ̀ nu wọ́n á jáàkì ẹ̀ máwọn tó ní òde lọ́wọ́ ni. níbi tí wọ́n ti ń ṣe nǹkan ta wa tẹ́mi ọ̀ kí lọ́kàn mi níbi wọ́n pè mí mo ti lọ ná. àlùbáríkà ní í jẹ́ bẹ́ẹ̀ bọ́lá ń bá ti fa àlùbáríkà sọ̀rọ̀ ẹ̀dá dandan ni kọ́ máa retí ibi adé ẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ni lá òkú ìtakùrẹ́ so ti sàwùzù. a'udhu billahi minash shaitanir rajim. ẹ dákun ẹ bá wa parí ẹ. bismillahir rahmanir rahim. àfàbùgà ní àlùwàjúdù mo ti wílẹ̀ kẹ́ mo ní mọ̀bọ̀ dúpẹ́ púpọ̀ bí mo ti fẹ́ jẹ́ ẹ̀dá lè mọ wá kí mo fẹ́ kẹ́ ẹ rí mi ẹ̀dá ọmọ wa ni mo fẹ́ ayé orí ọ ọlọ́run ló ní òun lọ́mọ Musa ń lò mo fẹ́ rí bíi lágbájá tèmi kọ́ rárá ó ti ṣe mí bẹ́mi ti rí ọlọ́run ti ṣe kò ṣe mí lèmi nìkan kì í jẹ́ lójó kó ohun tí n bá ní wá ṣe wá sí ìṣẹ́jú márùn-ún nísìn ẹ rò Buhari Musa ní sọ̀rọ̀ ni nítorí n bá ń ṣe tó ọba ti rẹ́ni kọ́pì rẹ ayé rẹ ọ̀dá ń di ẹnu hmm? àbá gbogbo ti ń ṣe kí lájọ yìí sọ ọ̀rẹ́ nìkan tó fẹ́ jọ ìwọ ọ̀rẹ́ nìkan kọ́ náà ọba ìkọ́ káńkọ́ bù kọ́ àgbọ̀n fẹ́ dàbí tiẹ̀ náà o lè ron tọ̀hún torí káńkọ́ọ̀bù ẹ̀ṣẹ̀ kan rí. lẹ́ẹ̀kùsímọ̀ bí azalbaladi. Ah, ọlọ́run ni mo búra mo búra Zaria aláyì tó yí ẹ fún mi ìṣẹ́jú márùn-ún ẹ má sọ kankan mọ́ ọlọ́run ni lẹ́ẹ̀kùsímọ̀ bí azalbaladi hmm. èmi ọlọ́run mo búra bí azalbaladi pẹ̀lú ìlú yìí. Allah ìlú yìí ìlú o Maka hmm, hmm. ni Allah. maka lọ́lọ́run lòún búra èèṣe kí ló dé tọ́lọ́run fi ń fi maka búra kí ni ọjọ́ lọ́wọ́ wa sọ pé láwùkùsímù bèhásà lẹ́gọ́sì. láwùkùsímù bèhásà bàládì. kí ló dé kọ́ máa gbé èkó ni mo dákọ́ tọ́lá wọn ọ̀tá ń bẹ ọ̀rọ̀ mi wọ́n sì rọra máa gbọ́ wọ́n ra kẹ́sẹ̀tì mi wọ́n wà mú wọlé níjọ́ bá fẹ́ wí wòròwòro gbogbo tí mo bá wí wá sí mi tí wọ́n gbọ́ òun máa yọ wá mo ti wá rí wọn wá bá wọn bẹ lọ́hùn ọlọ́hun jẹ́ máa wí bẹ́ẹ̀ títí títí tí ẹ fi kan àwọn agbọ̀ràn dùn tẹ̀ ní bọ́m̀bẹ̀. la ukusimu bihazal baladi. èsè tọ́lọ̀wọ̀ fi pé la ukusimu bihaza Ìlọrin èsè kẹ máa pé kò mọ̀ dáko ọlọ́run la ukusimu bihazal baladi èmi ọlọ́run mo búra pẹ̀lú ìlú yìí. وأنت حل بهذا البلد وأنت حل بهذا البلد ìwọ Ànábì وأنت ìwọ Ànábì حل حل ọmọlúwàbí ni ọ́ بهذا البلد inú ìlú tí ń wò tí mo fi bó la yìí bọ́lá tí wàá fẹ́ràn Ànábì tó náà sallallahu alayhi wa sallam ńgbà wọn lè Mákà Ọlọ́run wà Ànábì máa lọ èyí ṣe tọ́lọ́run fi pé jòkó èmi tí mo dá ọ ni wọ́n kápá tí ó bá ṣẹlẹ̀. àtibọ̀ ọba rí ti ń lé ọ láyé ọgbọ́dọ̀ sáré ọgbọ́dọ̀ sáré bọ́ ọba rí ti ń dààmú rẹ nínú ayé ọgbọ́dọ̀ sáré àwọn àgbàlagbà wọ́n ní bọ́ ọba rí pé èyí ṣe ọ̀gbádùn ayé òun fura sẹ́nìkan pé lágbájá ń bẹ nínú ọ̀rọ̀ mi fa àbò débì kan ní lágbájá ní kaba yìí wọ́n ní mú pàkúta ẹ̀pà kúta làwọn ń pè ńlọrin lẹ́ òkùsímù. lẹ́ òkùsímù bihazal baladi. àfa àwọn ń pè yín. wà á ń ta hìlọ̀ bihazal baladi wà wálìdì wà máa wálàdà lakọ́dà kọ́lákínà ìnsánà fi kábàdì. ìdágúrè àṣẹ wà á tahilun bihazal baladi wíbẹ̀. wà á tahilun bihazal baladi. ẹ ẹ dákun ẹ jókòó ẹ dákun ẹ jókòó ẹ dákun ẹ jókòó à ń ké Kùránù lọ́wọ́ ẹ dákun ẹ jókòó lẹ bá ń wá sí ẹ dákun ẹ ṣàdúrà fáwọn ọmọ òun pé ọlọ́run ó bùn wọn lálùbáríkà ẹ gba sí àlọ́rọ̀ wọn ẹ ṣàdúrà fún wọn ni wọ́n ti wà ní ìtìpẹ́. la uqsimu. la uqsimu bihazal baladi. Eh. وأنت حل بهذا البلد ẹ dákun lẹ́yìn àwọn ọmọ kéwù mi bẹ̀rù ìfẹ́ rí ẹnì kankan kó dúró bẹ̀rù mọ́. wà wálìdì lẹ́yìn àwọn ọmọ kéwù mi lẹ́yìn òru wájú bá ìfẹ́ rí ẹnì kankan lọ́dọ̀ wọn mọ́. لقد خلقنا الإنسان في كبد. méjì dárí sọ fún gbogbo ẹni tó bá dúró tì í pé lẹ́yìn ẹ̀yin ọmọ kéwù mi ìfẹ́ rí ẹnì kankan kó dúró tì í bẹ̀rù mọ́. máa kéwù nsọ àbá gani. la ukusimu bi. ọlọ́run ni mo búra pẹ̀lú ìlú yìí ẹ̀yin oní tíátà ọ̀dọ̀ yín mọ́ wa o. wa anta hillun bi hazal baladi. mo sì fi wá nẹ́bí ọmọlúwàbí nùlú náà ààrẹ ni pé sallallahu alayhi wa sallam ẹ wí kíta ọmọ pàmbẹ ni. sallallahu alayhi wa sallam. wa anta hillun bi hadha albaladi ìwà nabi tòun tọmọlúwàbí rẹ tó jẹ́ nùlù yìí náà mo tún wá fi ọ́ búra wa walidin wa ma walada. wa walidin wa ma walada. ẹni òbí mọ àtọmọ tí wọ́n bí ẹni tí ń bí àti tí wọ́n bí. Allah èmi Ọlọ́run tún fi búra. لقد خلقنا الإنسان في كبد. ẹ ah, ń ah, bọ̀ gógó Zaria ọlọ́run ní لقد خلقنا الإنسان في كبد abdulgani alwajud ah, èmi ọlọ́run mọ dá ẹ̀yìn èèyàn ẹ ṣe wàhálà kú láyé ni àwa ṣe wàhálà láyé ẹ rí àwẹ̀ yóò di méjìlá lónìí tá a bá sínú bí gbogbo wa ti ń rù kálukú ẹni ọ̀sán ọ̀sán ramọ́ àwọn irú àwọn yìí Kọ jẹ̀bà láàárọ̀ òun pa ńlá ọlọ́run sì ń wù ọ́ ràn é egbogbo òfin àwẹ̀ ò tún pa á mọ́ nínú ọ̀sán gangan ramadana káti ẹ̀kọ́ kọ́lọ́hún pé bóyá ò lè gbà ní òjì ọgbà ó tún wá fi ń ṣe báàrí ọwọ́ ẹ̀bà bóde àti pọ́ọ̀tù ọbẹ̀ lọ́sàn gangan ó tún wá mú àwọn ọmọ ó tún lọ́sàn àwẹ̀ kàfàrà ọ̀pọ̀n kàfàrà ẹ̀ àwa wí òun wò bí gbà wọ́n paná لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان abadin. lakọ́dé kọlákínà ìsànà fi kábàdín. ìtakùrẹ̀ ọ̀dọ̀ àlùwájú ìdílé wa lónìí àkànjú. àfa ya salam àfa wa kẹ́kẹ́ àfa wa Allahu nur ọlọ́fà káfíńtà ọlọ́run àfa wa súnkẹrẹ àfa mi nù ni ń bọ̀ ń bẹ̀ ó kí yín púpọ̀ bí n tẹ́ ń dá yín eré ọmọ fọ́ àwọn kan ọlọ́run ní mọ̀ tó bẹ́ẹ̀ bá a sì ti máa dákọ̀ yín nu ibà náà la dákọ̀ àwọn kan àbáwa náà kọ́ ni bàbá wa fárí ogun mo kì í púpọ̀ ọlọ́jẹ̀ bisimilayi. wàlá tahakiranna khadima kan. ẹ̀yin ọ̀gá ẹ̀yin tẹ́ ẹjọ́ ga nínú ẹgbẹ́ tíátà ibi yóò wo lè jẹ́ ẹ ẹ kọ́dà nínú union ẹ̀yin tẹ́ ẹ bá jọ ga ẹ má ẹ má fojú kéré àwọn ọmọ tí ń ṣe tuwálé kasa ibi tẹ́ ẹ dé òun làwọn náà fẹ́ di Allah níbi ẹ wà ni àwọn náà fẹ́ di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí tí wọ́n ká méjì sókè fún yín àwọn náà ń wù wọ́n kí wọ́n ó débẹ̀ àsìkò ní ètò àmọ́ ẹ̀yin ọmọ ṣẹ́ ẹ gbà fún wọn ẹ sì tò. wọ́n lọ tẹ́ kíranà kàdímà kan. orí bọ́lá bíi ti ń bẹ̀yìn ọ̀gá mi ìsìn bá àwọn ọmọ ṣẹ́ náà wí àmẹ́yìn ọ̀gá ọ̀dọ̀ yín mọ̀ mo ti bá àwọn ọmọ ṣẹ́ wí ṣáájú ọ̀dọ̀ ẹ̀yin ọ̀gá mo wá wà ẹ má fojú rere nà àwọn ọmọ bọ̀ yìí ti ń bẹ lábẹ́ ẹ̀yin o. wàlẹ́ tẹ́kìdọ̀ bù hàn. ẹ sì má bínú sí wọn. wàtàkìsì múlgẹ́sọ̀ àlẹ́ yẹn. ọmọ akéwú bí ìgbà tó pé àwọn òkú ni ọ wàtàkìsì múlgẹ́. wàtàkì kí ni à ń jẹ́ wàtàkì. akaramakala. kẹ́ẹ̀fù ni sẹ́sàlẹ̀ wọn ti wọ̀ ni àbí. tak kí ni wọ́n wọ̀. sunkún. ó ṣe wá ń pẹ́ wàtàkì. sáwẹ̀ ní ọba báyìí. wà á tàkìsí mú àlẹ́ ihe. ẹ̀yin ẹ̀yin ọ̀gá ẹ máa gbẹ̀bínú mi lórí àwọn ọmọ ṣẹ́. wẹ́lẹ́ ẹ̀rí ẹ̀rí haruna rashidi ọlọ́run mọ́sá gbogbo wa rẹ̀ haruna rashidi wàlíyé ọlọ́run ni. akaramakala. ó sì ní àwọn ẹrú tó pọ̀ haruna rashidi ó wá jókòó kírun ẹ̀ kan nú àwọn ó pè kan nú àwọn ẹrú ẹ̀ ìwọ lọ́ọ́ bá rọ mi Allah ẹrú ẹ ọba sáré pé ọ̀gá mi rán mi ń sẹ́ ẹrú sì ni níbi títí ẹ ọ̀rọ̀ mi tán kàkàrí rí pé ọ̀gá mi rán mi ń sẹ́ àgébọ́lé àgbéfọ́ Allah ojú Haruna Rasheed wá pọ́n látọ̀ kan pé agẹ́tì ń fi sin lọ́hùn lọ́fọ́ báyìí kí ló wá wíjọ náà. alladhina yunfikuna fi sarra'i wa dọ̀ráyìn. ẹrú ní kéwù o. wàlíkọ́ sí mi nàlẹ́ wọ́n ń sọ. wàlá fìnnà ànínáàsì. والله يحب المحسنين. ìgbà tẹ́rù rí i pé ojú ọ̀gá àwọn ti ṣéǹjì gbóhùn dáná ọwọ́ kí alukura ni mọ́lẹ̀ oníwàládínà yóò fi kùnà ọ̀gá mi àwọn tí máa ń náwó. fi sàrà yìí. nígbà nù wọn bá dùn. wà á tọ̀ra yìí. àtìgbà wọn bá ń bẹ nù nira wọn a sì máa náwó. wàlíkà sí mi náà lè ra ìsà. àtàwọn tí máa gbé bínú mi ọ̀gá rẹ̀ ní ibi òde ènì mo sì gbé bínú mi ìbínú mọ́ wàlá àfínà ànínàásì. olùwọ̀lá àfínà ànínàásì àtàwọn tí màá ṣe kí ni àwọn tí màá mójú kúò fún yàn ah, ọ̀gá rẹ̀ Haruna Rashidi ni látòní okú ò lẹ́rú ọ̀dọ̀ ọmọ. wallahu yuhibbul muhsinina. àmójúkú àmójúkú tẹ́ ẹ máa rí ni bí ọba sí pé ànábì bá jẹ́ ànábì ọlọ́run tọ́lọ́run kí ànábì mójúkú ó lágbára. ọ̀dà nísìn àwọn olè wọlé ẹ̀yin olè ẹ dákun mo fọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run jọ da fún yín ìbú yín ìbú yín mo fọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run ni àwọn olè wọlé ńgbà àwọn olè wọlé wọ́n wá tí wọ́n kó wọn ò rí ẹnu wọn tí wọ́n rí gbà náà wọ́n gbà wọ́n wá ń ìyàwó pé ṣé ìyàwó yín ni àbọ̀mọ yín wàlá ah, ẹ̀yin ò lè tẹ́ ẹ̀ máa wá káyàn wá ah, ẹ̀yin nù ọlọ́run nù. ṣáàmán ah, ó yẹ kẹ́ ẹ dé bẹ́ẹ̀ ọkọ ni ẹ dákun ẹ dákun à ń wọ ọmọ kọ́dà yìí lánàá náà lálọ́ tí wọ́n ní ká lò pé wàá fi rọmọ lóun àìtí ìsun ọmọ náà lẹ́fí nǹkan lẹ́kùn ẹ ṣebí kò bí àwọn ni èmi dé kò sójú àánú wọ́n mú ìyàwó gùn ẹ gbọ́ èmi ò rí irúwà ìṣẹ̀lẹ̀ ṣe fún ọkọ tí ò ní máa rántí ẹ̀ tí èkó láyé irúwà sí wo lẹ fẹ́ ṣe fún èèyàn dúró báyìí wọ́n sì ń ṣe níwájú ẹ̀ báyìí wọ́n sì ń pè ọmọ kí wọ́n pé kúṣẹ́ òun náà ń pè chairman ẹ kúṣẹ́ chairman ẹ kúṣẹ́ wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ irú àmójúkò wo lèyàn ò ní sẹ́ẹ̀rí pa àárín nídìíwájú ọlọ́run bọ́ọ̀lù ọtọ́ bá bọ̀ ibẹ̀ lọ́kàn rẹ̀ kọ́kọ́ lọ tààrà ah lójú mi náà ìyàwó mi. wọ̀lá àfínà àdì nọ́ọ̀sì níbi àti lọ́nu ẹ máa mójú kúò fúnra yín a máa sẹ́ra wa ẹ máa sàmójú kúò wàlíkàsí mi nàlẹ́ gẹ́sà. wàlíkàsí mi nàlẹ́ gẹ́sà. àwọn tí màá gbé bínú mi. wàlàáfínà ànínáàsì. àtàwọn tí màá mójú kúrò báwọn ẹ̀dá ẹgbẹ́ wọn. wallahu yuhibbul muhsinina. abárí ogun wallahu yuhibbul muhsinina ọlọ́run fẹ́ràn àwọn tí bá ń ṣe dáadáa láyé púpọ̀ ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀yìn tá a wá bá ìṣe dáadáa ọ̀rọ̀ dáadáa ìwà dáadáa àníyàn rẹ̀ ìrìn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ̀ wọ̀nyí. ìwọ̀n ń gbọ́ ọlọ́jẹ̀. wàlẹ́ tẹ́síhàrù amúrání àdọ́rù. ó sì dọwọ́ ẹ̀yin ọ̀gá nínú ẹgbẹ́ tíátà ẹ má pa àṣẹ tí ó ní àwọn ọmọlẹ́ àwọn ọmọlẹ́yìn tí ó ní wọn la ẹ má pa. wàlọ́ ètò ìfìyà jẹ wá ní nàìjíríà nísìnyí nù. Mm. house of assembly wa ẹ̀ẹ́dì ti river àbí ti bọ́ ni wọ́n lura wọn wàláyé tọ́sẹ̀lẹ̀ rí báwọn ọlọ́run pín káàkiri gbogbo house of assembly àmín ọ̀dà kọ́lọ́run pín kárí wọ́n yọ irin sámú tí wọ́n nara wọn tí wọ́n fọ́ra wọn ní irin sámú ni sẹ́wọ̀n pé sí àlàwájú nù tiwa yìí ń jọ́sí ó ti fẹ́ kú òun àbáyé wọ́n ti lọ́ọ̀ṣì ẹ̀ ní rífà irin ni kí la gbádùn nísìn èyí iná àrítàn èyí omi kọ̀ wá gbogbo ń tẹ̀yẹ̀ ń pọ́ ọmọ ádámà fi gbádùn tá a fi gbàgbé pé yẹn ń kówó jẹ gbogbo ẹ̀ ní òsì láàrí ọ̀nà tó da òsè wọn mọ̀ mi ọ̀nà tó da kò sí irú bàtà tá a ti ń bọ̀ ní wáyé pọ́nà dáa ni kí ló fẹ́ mú a kí ló fẹ́ mú a lo wákàtí bíi mẹ́ta ká tó débí. mẹ́ta àbọ̀. a sì ń jìyà fẹ́ láti akọrin kalẹ̀ fẹ́ ó dìgbà tá a bá ṣe ti fẹ́ láwí ká tó gbádùn nàìjíríà òun gbogbo lẹ̀ arab country òun wà làwọn ń ṣe nísìn fẹ́ lá ni à <laughs> ìyà oníyẹ jẹ When you don't, you don't want die. I don't want die. You don't want die. I don't want to die. ولا تزهروا أمرا أدروا ولا تزهروا أمرا ولا تزهروا أمرا أدروا kọ̀sẹ́ni tó fẹ́ kù níjọ́ tá à ń jà sówó epo pé ànígbà gbogbo gbogbo ayé lọ́dà sẹ́lẹ̀ nígbà tí n ṣe wá sí lọ́wọ́ ńlọrin mo ní ẹ máa wò ó a máa rà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àkọ́kọ́ ń sakọ lọ́wọ́ náà ni nígbà tẹ́ ń lọ pé sí fáwẹ́yìnmí paaki àgbẹ̀ wọn ń sí ńlẹ̀ yìí à ń wò ní ńlọrin mo ní ni kò wọn kan káńtà ńjọ́ tí wọ́n wọ́n sì ní àwọn sójà kan tán máa kó jáde bí nǹkan bá dàrú tán nàìjíríà báwọn ti kọlà ní bọ́bá ní àwọn ògbó èbó bọ́bá ní sọ́rí sà bí ìgbà tó ní kò ní dáa fún ni. yọ̀ọ̀nà wọn ò léèyàn wọn ò ṣe kan wọ́n sá gà mọ́ báyìí wọ́n sì dúró wọ́n sì dúró sí gà ní bábí mi park báwọn yẹn bá tán kọ́ ń bọ̀ pé yes ẹja tún lọ ah Barabasiru ẹ wá o. <laughs> ó dàbí kí wọ́n ti kó àwọn sójà yìí jáde o àwọn arab wọ́n wá rẹ́dì pé revolution yìí yóò ṣẹlẹ̀ nàìjíríà kọ́sọ́gbọ́n tẹ̀lé dá àfi tá a bá ṣe revolution làwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn wọ̀ ọ̀la tó lè gbádùn ayé nílùú yìí ẹ wo ẹ wo arab country wọ́n para wọn lọ nísìnyí ní france wọ́n fi kọ́bọ̀ kọ́bọ̀ àbíkọ́ méjì lé búrẹ́dì lásán wọ́n para àgbà wọn yọ kó bẹ́ẹ̀ àwa lọ́dọ̀ wa ní àwọn àwọn àwọn ọ̀rọ̀ kan bẹ tó lè kó báyàn ẹ bá ti wá ṣe tí wọ́n bá kọ́kọ́ ń jà sí o ànígbà ẹnì kankan gbọ́dọ̀ lọ bí sẹ́ ẹ bá ti gba àjókòó lónìí àwọn kan kọ́kọ́ pé ẹ̀jẹ̀ abẹ lọ́n kọ́lọ́n sájà á máa ríra wọ́n bẹ̀rẹ̀ nu ọmọ Nàìjíríà ń padà nu ẹ̀jẹ̀ abẹ lọ́n kọ́lọ́n sájà á máa ríra àwọn búrẹ́dì àwọn àwòhàn wọn lè fi kun lónìí wàyí àmọ̀ràn náà ni kò sí jà kò sí kí ọmọ nàìjíríà ká lè gbádùn àfi tá lọ́wọ́ wọn kọ̀wá kẹ́ntì ọ̀ṣáájú you don't want die I don't want die. wẹ̀lẹ́ tẹ̀síhàrù amúra. iye wọn làá mọ̀ èrè òun èpo ọ̀hún la wá rà lọ́fẹ̀ẹ́ lófò yìí. wẹ̀lẹ́ tẹ̀síhàrù amúra. alẹ́ rí alẹ́ ka ọmọ nàìjíríà pàní ìrèpò ní wá iye tí wọ́n pè ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìlẹ̀kọ̀ kankan yọkàn bẹ̀rẹ̀ lálẹ́ yọ máa ah kárìkọ́ máa gbé ah wọ́n lè pọ́ mẹ́wọ̀n ẹ̀ wá o èmi ọ̀tá tèmi ní etíjọba wí o one sixty per litre wọ́n sì fẹ́ jáde kò sépo kálukú wa ara pẹ̀lú ẹ fúù tank ẹ fúù tank ní one sixty ẹ wò ní ra ọmọ nàìjíríà bàbá àdìjọ́ àlìkí àmọ̀ ọmọ nàìjíríà bá tún wọná tí wàá bá wa nù hmm. ìyà kan là ń jẹ lọ́wọ́ láyé yìí ìyà kan là ń jẹ lọ́wọ́ yìí àwọn ọmọ bá ní àtọrọ àìríjẹ lọ́sọ̀ọ́ di pé ọmọ tí wọ́n bí wọ́n sunrun tiẹ̀ náà bí wọ́n ti sunrun tiẹ̀ ìwọ̀n sọ fún wọn pé ikú tó bá máa pa ẹ́ kó pa mí kò rí nǹkan jẹ ni ta ló fẹ́ kú ẹni wọ́n gbé àdálẹ́ lọ́wọ́ tí wọ́n máa lọ tí sì ń sa ní tí ó jẹ lọ́ba débẹ̀ bọ́lọ̀ ń bá kẹ́ òun náà tilẹ̀kùn mọ́rí ọ̀tàn yé sí ni pé tó ibi àbá dàrú dé àwọn ọmọ mi dà ìsájòkó tì mí báyìí àmọ́ ń gbà tí nǹkan le fún wọn bá a ti ń bá bọ̀ ni bó la wá ń lọ. ọ̀dọ̀wọ̀ yìí ẹ̀sẹ̀ ra yín lọ́kàn àìsàn kan Nàìjíríà ni ọ̀jẹ̀ káwọn ọmọ ìkúnnú ọgbàdùn ولا تزهروا أمرا أدروا والله لا يفرق قا. Ah, àfa mo wá sàdúrà ń gbẹ̀yìn mu ni ọlọ́run ò ní yà yín. ya ẹ̀rí ìgbà meji ni. záàmùnà. ìgbà àfọkànbalẹ̀ yóò wá bẹ́ẹ̀ ìgbà tí ẹ̀rú ọmọ bá yín òun náà sì tún dé. wàlẹ̀ àìṣù àìṣàánì. ìṣẹ̀mí inú ayé ìṣẹ̀mí méjì. sàṣà fún wọn. sàṣà fún wọn àti kìtù ni. wàdà kàdàrú. mọ̀nsó òjò yìí sú. hayatukum wa aishukum la yakidirun. amma ba'adi. lẹ́yìn náà. qala Allahu ta'ala. dákun dúró ná dúró ná jẹ́ máa dá àlùwàjúdù lóhùn afárí ogun máa bọ̀ níyìn máa bọ̀ fá afárí ogun afárí ogun awọ́ọ̀dù rẹ ní inshallah I'll give you a call inshallah èló ló fún wọn torí ọlọ́run awọ́ọ̀dù rẹ ní àlùwàjúdù dà àwa ń bẹ lọ́dọ̀ àlùwàjúdù báyìí. alwajud wọn ni ọgbà alwajud olówó àwọdù yín sótó abárí ah, ogun lákùn fi kún fún wọn fẹyọ kan kún sí ọlọ́wọ̀n ò ní fẹ́ lómi ìsẹ́yìn. àmín. Okay. Ah. insha Allah Allah alhaji wa afárí ogun ọlọ́run oníjọ́ ọ̀rọ̀ rẹ ó dàrú. àmín. ọ̀rọ̀ rẹ ọlọ́run oníjọ́ ó dàrú. alhaji wa adio majesta òun pẹ̀lú àwọn tó yín ká kọ́ọ̀dù nǹkan kan gbogbo wọn yìí ọ̀kan náà gbogbo wọn. àwọ̀dù fárí ogun ni mo bẹ ọlọ́run inú òde tọ́ ọ lọ tọ́ ọ kàbùkù ọlọ́wọ́n ní jẹ́ wọ́n rántí rẹ̀ ń bẹ̀ ọlá àyà tó bí yín ọlá àbá tó bí yín bẹ́ẹ̀ yọba wí èèyàn ni bítọ̀ wọn bá wí èèyàn ni ìjẹ́ èèyàn yín ọlọ́wọ́n ní fi òkú àlùbákan ọlá Qur'an al-Azim ẹ dákun ẹ gbà lọ́wọ́ mi kí wọ́n wá yà wá kọ́ wá kọ́ báyìí yọ Akbar Allahu Akbar ọlọ́wọ́n ní sẹ́ni ẹ̀yẹ kan yìí fún yín ọlá Qur'an al-Azim. Àmín. afal wajud òòrí ọdún tí ń bọ̀ ẹ wá security tó tó security security tó tó security ẹ dákun torí ọlọ́run àsàkó ẹ fẹ́ ṣe ọlọ́run ní ẹrí ṣe yìí adúgbò lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin jàmá ẹ tẹ́wọ́ yín méjèèjì ó ti fún wa ó ti fún wa ẹ dákun ẹ sún mẹ́yìn ẹ ẹ̀sùn mẹ́yìn. ẹ dákun ẹ̀sùn mọ́yìn àì parí. Allah. àti ìparí. ẹ dákun ẹ̀yin security ẹ má bọ̀ wá sójú agbo ẹ̀yin security ẹ dákun àì parí ẹ̀ǹso ẹ̀ǹso náà. ẹ dákun ẹ dákun. o ṣeun ọmọ ìyá mi àlọ́wọ́ díẹ̀ ọ̀ràn ọmọ nàìjíríà. ẹ dákun ẹ bá a pa àwọn kiri kan mẹ́sà àbí kílẹ̀ ń pè wọ́n. ọlọ́njọ́ dáa fáwọn arájàngbàdì níjẹ ìjẹta àbíjẹ ẹni tí ń bẹ ní àjàngbàdì tí gbogbo ẹ̀ lọ́lù wọ́n kó àwọn OPC kan wá sẹ́rí mọ́ ti dúró báyìí kọ́lá kọ̀sẹ́ntọ́ kọjá sójú agbómi tá a wà ojú wọn kọ̀ọ̀kan tó kiri ọ̀nbùrẹ́là yìí mo rò pé àwọn ti gba inú àwẹ̀ àwẹ̀ kínni àwọn ti di mẹ́rin torí náà ẹ̀dá nǹkanukú ẹ̀dá níyàn ẹ̀dá níyàn tẹ́ ẹ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run àfàgàní. adamallah hayatakum. ẹ̀dá kun ẹ̀dá níyàn mo fọlá àsìkò yìí tọrọ fún ìyá Buhari àti bàbá Buhari ẹlẹ́mọ̀rọ̀nu ọlọ́mọsà ń gbàdúrà wọn. amiina. gbogbo àwọn àgbàlagbà àwọn tó fẹ́ràn wa àwọn tí máa ń tẹ̀lé wa àfàwà ya salamu ni àfàwà kẹ́kẹ́ ni àfàwà alahu nur àfàwà albayani ọlọ́fà tiwa gbogbo yín bẹ́ẹ̀ ẹ eh, mọ bẹ̀rẹ̀ ọ̀hún fún yín mọ jẹ́ nájà padà sí ibu ọlọ́run. amiina. yìí sáyẹ̀gẹ̀lẹ̀ mo dúpẹ́. <laughs> àwọn èèyàn ti mọ lógo Isa Gegele yìí change ẹ̀ ọlọ́run bá ń sàánú Isa Gegele náà. amiina gbogbo títí ń rìn tí mo kó tẹ̀lé wa yìí ọlọ́run má jẹ́ dí. amiina níbi àwa lónìí gbogbo ẹ̀yin tẹ fẹ́ràn wa a ọlọ́run ọba ń fẹ́ràn yín. amiina. ẹ dàpọ̀ àwọn tó fẹ́ràn mi ò sí nìyẹn ẹ̀sìn amini. amiina. gbogbo ẹni tó ti gbọ́ fẹ́ràn ọlọ́run lára Buhari Musa ọlọ́run ọba ń fẹ́ràn yín náà. amiina. kọ́dà ẹni tí yóò fẹ́ràn wa a ti bẹ́ lọ́run fóun náà ọlọ́run kọ́ sàmọ̀ náà rẹ̀ sọ́dẹ̀ ẹni tí yóò fẹ́ràn wa. amiina. ọ̀là Qur'anul azim. amiina. abagani. adamu Allah hayatakum. kun fayakun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم mọ̀sẹ̀lẹ̀ ìlàwọ̀ àmọ́ ọlọ́run. bàdírù sàmáwátì wàlà àrùndì. Eh. wọ́n ìdó kọ́dọ̀ àmúra fàyínàmà yàkúlò làhùkún fàkúnù. má ṣe eléyìí láṣẹ mọ fún àlùfáà àlùfáà. kọ́ láti rọ́bì àná yàkúnù lè wàládùn wàlámìàm sásìnì bàṣàrùn. kọ́lá kàdálìkì lọ́ọ́ yàkàlùkù máa yàṣà ìdá kọ̀dọ̀ amúra fàyínàmà yakúlò làhùkún fàkúnù. abágàní àmọ́ rojọ́ sí nǹkan ni bàbá bẹ́ẹ̀ lè ṣìkọ́ yìí ó kọ́ àyípadà látijọ́ yìí lágbára ọlọ́run ọlọ́run fún àlùbáríkà sí gbogbo tó ń bá ń rí. àmín nígbà tẹ́nìkan ò tí ì dá mi mà àwa rẹ̀ ni ọlọ́run ò ní jẹ́ orí ìbànújẹ́ àmín àmín. àfàgàní àròjọ sí nǹkan ni ibi ọba adéèní kó fàyẹ kúnnù mẹjọ náà ni mm, àti ké méjì ẹni bẹnu alukurani mm. mo fi bẹ lọ́hùn fún gbogbo ẹni tó fẹ́ràn Buhari Musa láyé kọ́dẹ̀ ẹni tó ti pé tó bá ń gbọ́rọ̀ wa inú rẹ̀ sì ń dùn mo fi bẹ lọ́hùn fún yín ọlọ́run ò ní jẹ́ nájà padà sí ibú. àmín. ibi òkèdè nù inna masala isa inda Allahi kamathala adama eh. khalaqahu min turabin thumma qala lahu kun fayakunu. abagani akéwògbadé tẹ́ ń pè ní asunkúngbadé ń bẹ ní hmm. gbogbo àwọn olórin islam ní ń bẹ ní gbogbo wọn pátápátá ọbẹ̀ látọ̀dọ̀ akéwògbadé tóun jẹ́ àlùfáà ọwọ́ akari gbogbo tíjọ́ lórí ìsìlámù ọ̀rẹ́ mi wọn ò ṣe ní gapá ń bẹ ní Gani Kijan Buhari nù ni òun náà ń bẹ ní gbogbo yín bẹ́ẹ̀ mo yín bẹ lọ́hùn ẹ ṣẹ̀ṣẹ̀ ni ọlọ́run ó tù yín gòkè. àmín. ẹ sì ní jábọ́. àmín. ẹ sì ní tẹnu gbó bí ọwọ́. àmín bí mo ti fẹ́ kó fún yín ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún mi tọmọtọmọ. àmín. ọyá máa kéyìn so. wa huwa alladhi khalaqa samawati wal arda bil haqqi. Eh, ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. wa yawma yaqulu kun fayakunu. ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. ma kana lillahi an yattakhidha min waladin. سبحانه لا إله إذا قضى أمرا innama yakulu lahu kun fayakunu. ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. innama qawluna li shay'in idha aradnahu. an nakula lahu kun fayakunu. innama amruhu idha arada shay'an ayakula laukun fayakunu. ami. huwa labi yuhi tu. Ah, ọlọ́run bá ń kẹ́ àfa mi. fàyíṣẹ́ kọ́dọ̀ àmúra fàyínàmà yakulu làwùkún fàkúnù ẹ̀ṣẹ̀ àmì. ọwọ́ àgbẹ̀ mi bá rí bàbá mọ́. àlá. ìbọn yẹ kí n mẹ́tọ́ mi. àlá. mi bá rí bàbá ilàlá láìláà ilàlá àìsí ìlọ. láìlà ìlàlá muhammadu rasulullah. ó tó àṣàbídà kọrin díẹ̀ kí n gbọ́. mo ní bí mo bá ń bẹ láyé bí mo wà láyé mi bí mo bá ń bẹ láyé bí mo bá wà láyé mi ìjọ aléwàjòdò ni mi yóò máa ṣe bí mo bá ń bẹ láyé bí mo wà láyé mi bí mo bá ń bẹ láyé bí mo wà láyé mi ìjọ aléwàjòdò ni mi yóò máa ṣe bí a bá ń bẹ láyé bí mo wà láyé wa bí a bá ń bẹ láyé bí mo wà láyé mi ìjọ aléwájòdò lèmi ó máa ṣe ọmọ kékeré ó wọ́n ṣàṣàlá tó wọ́n àgbàlagbà wọ́n ṣàṣàlá tó wọ́n ìjọ aléwájòdò lèmi ó máa ṣe bí mo bá ń rẹ láyé bí mo wà láàyè mi bí mo bá tí mo wà láàyè mi ìjọ aléwàjòdò lèmi o ó yà lábẹ́bẹ́ mo ní rọ́bùnà àlàálà àlà rọ́bùnà àlàálà rọ́bùnà àlàálà bàbá wa buhari buhari ọmọ musa ẹ̀yin ọlọ́lọ́hún méje o àwa ọlọ́lọ́hún méje ọ̀kan ṣoṣo lọ́lùwà àlàálà àlà yá ṣe ìwúbarí yá máa nìyá Yashehu Bariyama Niyanze. Yashehu Bariyama Niyanze. Oya wa wa Niyanze. Baba Niyanze o. Ye ye ye ye ye ye. Àwa ò lọ́lọ́run méje o. Èmi ò méje. Ọ̀kan ṣoṣo lolúwa. Allah Allah Allah. Allah Allah Allah. Àwa ò lọ́lọ́run méje o. Àlè wá jùdù. Àlè wá jùdù ẹ̀yin ò lọ́lọ́run méje àwa ò lọ́lọ́run méje ọ̀kan ṣoṣo lólùwà. ṣoṣo lólu. ayọ̀ máa sọ wípé jẹ́ kí ayọ̀ mi dé ọ̀gẹ̀dẹ̀ bàbá tiwa ni o ànìbó ọ̀làlà ọ̀rà àgbẹ̀dẹ ẹ̀yìn oníṣàṣẹ́ tí o ẹni iyì tó yọ àgbẹ̀dẹ ọlọ́nkọ́yọ̀ mọ́. ìbànújẹ́ onítọ́sí o ànìkọ́ lọ́hùn má ṣe yí láṣẹ mọ́ o ànìkọ́ lọ́hùn má ṣe yí láṣẹ mọ́ tó bá dọdún tó ń bọ̀ gbogbo wa la tún máa péjú wá síbí a bàbá tiwa o Buhari bàbá tiwa Buhari bàbá tiwa o Buhari ọmọ Muta o ikú máa pa ẹ́ fún gbogbo o. kéékèèké àtọ́ta pẹ́pẹ́pẹ́. àwọn odò kéékèèké àtọ́ta pẹ́pẹ́pẹ́. àwọn odò ògùn etílé lọ́kọ̀ onífàkó lè ní o. tó bá ṣe ìgbàlagbà ló kú omi. àwọn fẹsẹ̀ sún ńláńlá tó ná lu òyìnbó. àwọn ló láyà láti lókun àgbà mi. àwọn ló láyà láti lókun àgbà mi nínú gbogbo nǹkan ọmọ ìṣàní afras tó ná lu òyìnbó bọ́ǹkọ̀ díẹ̀ ló yára ju gbogbo ANTP ló bá gbéra láti London lọ́dọ̀ Amẹ́ríkà o èyí náà dògbò tó fọ̀fẹ́ lò tọ́sẹ̀ kan tó mi ń lò wákàtí méje sí wákàtí mẹ́jọ bọ́ǹkọ̀ díẹ̀ afras three hours twenty minutes. àgbàdo. àgbàdo parada ó dé mọ́. Bẹ́ẹ̀rẹ̀ bá parada, adé karabi kó parada kó lè kuru. Bí gàárì bá parada, adé bá. Àṣàbí wọ́n lè lè lé wọn bá. Ọ̀rọ̀ wa wá orí ATV wọ́n lè lè lé wọn bá. Ọ̀rọ̀ mi bá wọ̀. ti sí ní ọ̀kẹ́ yìí sí ó ṣì wá o tó bá wá ṣe mí ṣọmọ aláàjì àgbà o. èṣù ọmọ wọn láyé.